Ẹ káàsán, orúkọ mi ni abiola Adébáyọ̀. Eh, a wà ní orí set Rúgúdù as produced by Apa and um, directed by himself. Mo ń play role um, ife Ìfẹ́ ni um, kọ́pà tí ó fall in love pẹ̀lú àbí tí another couple ayọ̀ fall in love pẹ̀lú at long run because of my own insecurity mo feel pé bọ̀bọ̀ yẹn ò really love me so ó wá ro àwọn nǹkan tó lè ṣe tó lè fi jẹ́ pé ó máa fi feel bí ẹni pé òun òun ó fẹ́ mọ bí bọ̀bọ̀ yẹn ṣe love òun tó a lot of things wá ṣẹlẹ̀ in between torí kò yẹ kémi máa sọ fún yín kẹ́ má ní pé mo ti sanwó fíìmù mi fún mi lè afford láti san nǹkan tí producer yẹn fi owó ẹ̀ pè mí kí n sọ fún yín so tẹ́yìn fúnra yín bá ti wo Orogudu ẹ máa rí gbogbo nǹkan tí mò ń sọ yìí níbẹ̀ it's a very um, wonderful movie funny great actors ẹ máa like ẹ gan so ẹ watch out for Orogudu. ẹ̀yin gbogbo ilé ẹ̀yin olólùfẹ́ mi pátápátá mo ń fi àsìkò yìí kí yín o mo dẹ̀ tún fi àsìkò yìí sọ fún yín pé fíìmù ayọ̀ tó ń bọ̀ lọ́nà rúgúdù ní ta ètò ẹ̀ à tẹ́ ẹ bá wò ẹ̀yin pápá ẹ mọ̀ pé story yẹn story ni àwọn tó kópa ń bẹ̀ àwọn òṣèré àwọn òṣèré ńláńlá tó kópa ń bẹ̀ lateef adédìméjì bíọ́lá adébáyọ̀ màmá ereko fúnra rẹ̀ òkèlè ẹ wo àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí mi ò lè dárúkọ tán wọ́n máa pọ̀ nínú fíìmù yìí o fíìmù ayọ̀ ni ìyá ayọ̀ ni mí nínú iṣẹ́ náà kárátà mi ò lójú afọ́jú ni kárátà mi nù ẹ tẹ́ ẹ bá rí i àánú èmi àtọmọ mi á ṣe yín mo fẹ́ kẹ́ wò ó indomie ni o ẹ bá mi lọ kó yẹ ẹ kúkú mọ̀ yéré kó lọ́sàn-án pé àwa ò ní ṣèrà tí ò ná mọ́ nú ẹ pàdé mi nínú rúgùdù kẹ́ tó wá mọ ohun tó ṣẹlẹ̀. orúkọ mi ni ot boat odimayo i'm an actor an entrepreneur, a producer. I'm on the set of um, my brother, my friend. He's one of my favorites, uh, Sanusi Akwankufo. Uh, this movie I'm playing a mother role. I'm the um, Ifeoluwa mom and the MC. You see, um, this story is all about um, everyone. It's all, it's all about parenting. It's all about uh, youth, exo youthful exorbitants. Uh, bí a ṣe ń e, àwọn eré ta lè ṣe tó máa bọ́ sódì. Àwọn nǹkan tí kò yẹ ká máa fi ṣe ìjáfara. You know? Um, the woman here, Ife mom, she suffered the denial of loss of husband and the shock of the mystery pé òun ò ní rọ́mọ òun mọ́ bóyá ọmọ kú ni àwọn àgbàlagbà máa ń sọ pé ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni nù lọ you know you need to stay glued to this project it's coming out to eat your screen you're gonna love it ẹ máa like ẹ gan a máa rẹ́ kọ̀ọ̀kan bẹ̀ nǹkan tí a máa ń ṣe níléèwé tó jẹ́ pé ó máa affect future wa tó lè paralyze wa tó lè da ìdílé kan tó lè pa ìdílé kan run ojú tẹ fi ń wò wá ọlọ́run ní jẹ́ kó fọ́ mo fẹ́ tó bá ti jáde kẹ wa wò ó hmm? ọmọ yín ló ṣe o àpàǹkò fọ. Yeah, we are on set of Rugudu. Rugudu ní title ṣe ti àwa ṣe ń bí báyìí written and produced by Sanusi Isaac, popular known as Apa eh, òun ló kọ òun náà ló ń producer also a director òun náà ló tún direct ẹ eh, yìí náà mọ̀ pé sinimá tí ẹ bá ti rí èmi Ọ̀túnba Bello Ajibike tẹ́ mọ̀ sí lúbúlúbú ojú ọlọ eh, babaláwo tí ò tí ò tí ò copy anybody ṣe ti understand ẹ mọ̀ pé ó máa ń lágbára gan rẹ̀ mọ́ sí ni mọ́tẹ́mi bá ti wà nínú èmi nìkan kọ́ mo wà nínú rúkúdù o Latif Adédìméjì wà ń bẹ̀ Usman Òkèlè ó wà ń bẹ̀ Abíọ́lá Adébáyọ̀ wà ń bẹ̀ Bímbọ́ Adébáyọ̀ wà ń bẹ̀ Oníjó wà ń bẹ̀ Ìyá Erékó wà ń bẹ̀ Sàrùmí sẹ́mọ̀ èrò pọ̀ lóríṣiríṣi apọ̀ lórí sẹ́ẹ̀tì yìí gan tó yẹ pé mi lè dárúkọ àwọn tó ti dé nìyẹn àwọn tó tún bọ̀ lọ́la nísìnyìí wọ́n tó pọ̀ ju àwa tá a wà ń bẹ̀ lónìí yìí lọ so tí sinimá yìí bá ti jáde ẹjọ́ torí ọlọ́run rúgùdù ní táìtù ẹ̀ written and produced by Sanusi Isiaq aka Apankufo. Um, orúkọ mi ni Iremide Adeola um, I'm here on a movie set called um, Rugudu Trouble produced by Apa Apankufo so. The storyline is okay. It's actually a nice story. On this movie set, I'm playing the role of Tommy Sen. Together with my sister, my big sister, and my mom. My mom is, um, I have forgotten her name, but my big sister is um, Biola, as Biola um, Iyoka. Then my, Biola Debayo. Then my mom is Otsi, Otsi Boat. We have a lot of actors and actresses on this movie set. we have Bedina, we have Luma, we have Kem Kende, Adedmeji Latif, and lots more. So, tí bíbí bá ti jáde kẹ́ online ni arena ni kẹ́ bá wa ra kẹ́ bá putting a lot of effort on this set, so please don't disappoint us. And I'm, I'm assuring you that you won't be disappointed in watching this movie. God bless you. Thank you.